وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار نيتي يتوقفون الله أشي الصلاة فوق ندوى محمد صلى الله عليه وسلم لا دا صلاتنا كما بان وراء النبي يا صحابه àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alùkìyàmù. a máa tẹ̀síwájú insha Allah ta'ala nínú àlàyé tírà Umdatul Ahkam ilé tí a ń bá ọ̀rọ̀ lọ́wọ́ báyìí nínú kìtàbù Tahara lábẹ́ باب الغسل من الجنابة lábẹ́ ibi tá a ti ń ṣe àwọn àlàyé nípa aljanab janaba àti àwọn ìdájọ́ tí ó so papọ̀ mọ́ a ti gbá wọn ọ̀rọ̀ díẹ̀díẹ̀díẹ̀ yẹ̀wò sẹ́yìn nípa ìlànà wo la fi wẹ̀ janaba bóò láti máa wẹ̀ ọ̀nà mélòó ló pín sí èwo ló kún tó mẹ́ èwo ní ìsìláàmù gbà wọlé bí ò tiẹ̀ kún tó àmọ́ ìsìláàmù gbà gbogbo àwọn eléyìí ni a ti ṣàlàyé rẹ̀ sẹ́yìn a tún wá máa tẹ̀síwájú lẹ́ni náà lábẹ́ àwọn ọ̀rọ̀ tó so mọ́ jánábà yìí náà ni àwọn àgbẹ̀lú wa wa àgbẹ̀lú wọn bá wa bí mọ́lẹ́hì wọ kọ́rọ̀bìhì wọ ẹ̀yìnlẹ́hì wọ fọ́lẹ́ kí ó ṣe àlékún ìmọ̀ àti àlékún àgbọ̀yé gbogbo wa ọ̀rọ̀ tí ó ṣe tí ó ṣe ọlọ́dàkùn wọn jù ú tẹnu wọn jáde ọ̀rọ̀ fẹ́nu àfọ oníwàásí ní máa ń dáràn bẹ̀ ọlọ́dàkùn wọn ṣe àṣọ wọn bẹ̀ sọ́nù. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa ba'd an aisha radiyallahu anha qalat كنت أغسل الجنابة من ثوب رسول الله صلى الله عليه وسلم فيخرج إلى الصلاة وإن بقع الماء في ثوبه وفي لفظ لمسلم لقد كنت أفرقه في ثوب رسول الله صلى الله, الله عليه وسلم فركا فيصلي فيه عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا جلس بين شعابها الأربع ثم ثم جهدها فقد وجب الغسل وفي لفظ لمسلم وإن لم ينزل عن أبي جعفر محمد بن علي بن بن الحسين بن علي رضي الله عنهما أنه كان هو وأبوه عند جابر بن عبد الله رضي الله عنهما وعنده قوم فسألوه عن الكتب فقال يكفيك صاع فقال رجل ما يكفيني فقال جابر كان يكفي من هو أوفى منك شعرا وخيرا منك يريد رسول الله صلى الله عليه وسلم ثم أمن في ثوب وفي لفظ كان رسول الله صلى الله عليه وسلم يفرض الماء على رأسه ثلاثا قال رضي الله عنه الرجل الذي قال ما يكفيني هو الحسن بن محمد بن علي بن أبي طالب رضي الله عنه وأبوه محمد بن الحنفاء بن الحنفية بن الحنفية طيب àwọn àlàyé tí adé yìí òun náà ni tó so papọ̀ náà jánábà hadithi tí a wá kọ́kọ́ bẹ́ fi bẹ̀rẹ̀ kọ́lé ní òun náà ni hadithi yálà wa Aisha radiyallahu ta'ala anha àwọn adìnarí ìṣẹ̀lẹ̀ kan ẹ̀rí pé a máa ń sábà sọ̀rọ̀ kan pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn nǹkan tó jẹ́ private ànábì àwa mùsùlùmí ní bùkátà sí ká mọ̀ nǹkan tó ṣe pé nǹkan tiẹ̀ pásánálì ni àbùkátà sí ká òun náà láti sí ìmọ̀ wádìí ẹ̀ àwọn kankan mẹ́ ordinarily a gbọ́dọ̀ mọ wádìí rẹ̀ pẹ̀lú mi kámọ́ lọ́rí báyàwó kálukú wa ní ṣe pé tọ́ àwọn ọkọ yín ẹ̀báwo náà ti wá mọ́ ń ṣe kí nìkan jẹ́mọ̀ pàdé bùkátà sí àmọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn sọ̀hábé wa mọ́ lọlé ànábì wọ́n wa mọ́ bèèrè lọ́wọ́ àwọn ìyàwó ànábì pé bóò ní tí mọ́ ń ṣe ń bóò ní lawo kódà anábíwá Muhammad sallallahu alaihi ọrọ ọ̀rọ̀ mi ò tún délẹ̀ anábí ó tún mọ́ fi personal life rẹ̀ ṣàkójúwé ọ̀rọ̀ ìbá báyìí báyìí báyìí ní tí gbogbo gbèsè ayé anábíwá Muhammad sallallahu alaihi wasallam rẹ̀ àti gbangba rẹ̀ ẹ̀kọ́ ní fáwà a ṣe wá mọ́ mọ́ àwa náà mọ̀ ní kọ̀kọ̀ kọ̀kọ̀ tànábì nígbà bá mọ̀ láàfi lè gbé ànábì bọ́lọ́wọ́n bá ti yá gbé tẹ́gbẹ́ tó lúwá sọ fún wa ní pé làkọ̀dé kánà lakum fi rasulillahi uswatun hasana olúwaláwò kọ́ sí dáadáa ti ń bẹ fún yín lára ànábì àwa lè rà ànábì wò kọ́ ṣe tí èbá ti pa bá mọ bóòní ti ṣe so a mọ bí ti ń ṣe ní gbangba láàfin mọ wò kọ́ ṣe ní gbangba àáwò bí tí ṣe ní òwò kọ́ ṣe ní kọ̀rọ̀ rẹ̀ àwọn náà ní mọ́ láti ṣe mọ́ ṣe kọ̀rọ̀ wa bá ti rí ó sì lè kó bá wájú ọlọ́run a a ah, Muhammad wa sọ nítorí pé káwa náà bá lè mọ ẹ̀kọ́ a fi mọ àwọn nǹkan ìyàwó Aisha radiyallahu anha wọ́n sọ lọ́rọ̀ wọn pé. kóńtò àbùkù olùdánáàbá ní rasulillahi sallallahu alayhi wa sallam. wọ́n ya ẹ̀yà láyà ni èmi máa ń fọ jánábà kúrò lára aṣọ ànábì kí wọ́n gbà lérò pẹ̀lú yà yìí tí a ń torí ara ni ma ń wà kì í sì ṣe nǹkan àfojúrí nǹkan yẹn ni pé ìdájọ́ láàfin ń jó ní jẹ́nàbà kì í ṣe pá mọ̀ rí pé àá ah, ah, bí ti ń wọ yìí oníjẹ́nàbà ni ọ́ lè rí oníjẹ́nàbà lè jòkó láàrin wọn báyìí a sì nímọ̀ kó ní jẹ́nàbà láàrin torí pé kì ṣe ń tà mọ́ rí o ní ó mọ̀ rẹ̀ pé ah ìdájọ́ mi bá ìdájọ́ oníjẹ́nàbà ní mi torí pé èyí téèyàn fi máa ń di jóná mo ti kó sí i bẹ́ẹ̀ náà lélẹ́yìn náà àwọn ìyàtọ̀ wa iṣẹ́ wa lo jẹ́nàbà yìí in tí ó jáde lára ọkùnrin àti lára obìnrin táàfin sọ pé ó ti do oníjẹ́nàbà òun náà ni omi tí máa ń jáde ó ní omi yìí olóhùn aláwọn máa fọ́ kúrò lára aṣọ ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam. yẹ́wà ìjà ni táwọn bá wá fọ́ tán lára aṣọ ànábì fàyẹ́ kúrújú ila sọ́là wọ́n lé ànábì ó sì jáde ànábì wà á máa lọ bí tí ó ti kírun. wà á iná bùkà àlùmáàlì fi sáwọ́dì. ìjà wa lọ́nà wa inna buka alima fi sawbe a ní fi jẹ́nàbà táwọn àtọ̀ táwọn fọ̀ kó lára aṣọ ànábì àwọn orí pa omi táwọn fi fọ̀ yóò sì mọ bẹ́ẹ̀ aṣọ ànábì ànábì ó sì wọ́ lọ́rí kírun rẹ̀ wa inna buka alima fi sawbe àwọn orí pa omi táwọn fi fọ̀ àtọ̀ ní kó lára aṣọ ànábì yóò sì mọ bẹ́ẹ̀ níbi aṣọ rẹ̀ wàfi láti ní mùsùlùmí níbi ẹgbà wá kan tá a rí látọ̀dọ̀ àlìmọ́ Muslim ibn al-Hajjaj alayhi rahmatullah àwọn sọ pé. làkàdé kóńtò àkùrùkùhù ní sáwùdí rasulillahi sallallahu alayhi wa sallam. fárukani ayiwa làkàdé kóńtò àkùrùkùhù ní sáwùdí rasulillahi fárukani ìtumọ̀ àkùrùkùhù ó ní ká mú ìkànnà báyìí ká máa hàn kan àwọn fi hàn kan báyìí. wọ́n làkàdé kóńtò min tawbi rasulillah E ni omi táwọn ìyàtọ̀ yìí gbà míì yóò gbẹ mára aṣọ ànábì yóò ṣe yo gbe gbẹ to ní tó bá gbẹ kúntù fi èékánná àwọn ọmọ fi ha wọ́n fi ha àtọ̀ nígbà tí gbẹ wọ́n fi ha kú lara aṣọ annabi fárikán ní ti híha ni pé wọ́n ní wulẹ̀ fórífọ́ ajẹ́ pé bí àdìsí yìí ní nǹkan méjìlá tó jẹ́ àlùmọ́tàfà anábì ìyá wa Aisha yóò máa fọ́ àtọ́nikó lára aṣọ anábì àmọ́ orí pa omi tẹ́bí fọ́ ni ó sì máa bẹ lára aṣọ ni ó sì bá aṣọ náà kírun ẹlẹ́ẹ̀kejì atọ́ ni ó ti di gbígbẹ ló ṣe wọ́n máa fi há wọ́n máa fi há wọ́n máa há kú omi bẹ̀ tán aṣọ gan náà sẹ́yìn pé tá a bá ha a sì máa rí tróníkì ràbá mi rí ẹ̀yàn ká mọ̀ lórí pa rẹ̀ wọ́n ní bọ̀ tó ń tajú lórí pa rẹ̀ nì fàyùsọ́lì aṣọ náà lànà bí kírù sallallahu alayhi wa sallam àwa ara àwọn tí wọ́n wá gbọ́ inú wọn tí wọ́n sì pọ̀ jàǹtìrẹ́ nínú àwọn àlùfáà ètò pẹ̀lú tá a ké yìí àti ń tá a rí yìí ajá sí pé àtọ̀ fúnra ara rẹ̀ kò ní ìdájọ́ ẹ̀gbin nínú ẹ̀sìn èèyàn lè kórìíra rẹ̀ gẹ́gẹ́ bí èèyàn àmọ́ ṣe ń tá sọ pé tó bá ilé ń bẹ lásọ rẹ̀ ọ̀ nírun tóun là pe àtọ̀ wọn láà ní pín báwọn. ẹ̀jẹ̀ kí ló dé wọ́n láàbí Tori náà torí pé níbi yìí tán fomi fọ̀ orípa rẹ̀ sì mẹ́mẹ́ níbi èyí tí wọ́n fi èékan náà ha èyí tí ó bá gan lókè ó ní yóò ha dànù ayé ẹ̀kọ́ jọ̀mọ́ èyí ìmí ò mọ̀ ṣe kí ni yóò mọ̀ kù lára aṣọ pé tó báyé pọ́ ní ìdájọ́ pé n tí bá ń bẹ lára aṣọ ni a annabi wa muhammad sallallahu alaihi wa sallam ẹsẹ̀ kan náà ni yóò ti ní ó yẹ lọ́rí fọ́ wọ́n bá wá fọ́ tọ́jú ní ìṣẹ̀mọ́ wá fi kírun àdìsí ó fa kí àwọn nínú àwọn àlùfáà kí wọ́n lọ bẹ̀ pé tó bá rí bẹ́ẹ̀ ajá sí pé àwọn òwúrí ọ̀rọ̀ nì nídàájọ́ kó lẹ́bi mu alimami shafi'i alayhi rahmatullah alimami ahmad ibn hanbal àwọn àbúrò alimami المحقق شيخ الإسلام ابن تيمية رحمه الله àtàwọn míì bẹnu àwọn àlùfà kódà àwọn zọ̀hìríyà bíi àfáwà ibn hazm al-andalusi alayhi rahmatullah nínú àlùmọ̀hálà wọn báwọn náà ti fi rìn lẹ́nu àwọn ní àwọn ògbà títí wá kán sí ni lásọ aṣọ náà ti daṣọ tá a gbọdọ̀ mọ wọ̀ fi kí èrò. àbáwọn al-hanafi àwọn tí wọ́n tẹ̀lé àti máa Abu Hanifa alayhi rahmatullah àtàwọn màlìkíyà àwọn ní ń àwọn gbà kẹ́gbìn ni wọ́n ní tí èyí bá ṣẹ̀gbìn tó lè tó fa ká mọ́ wọ́ kírun kí náà fọ́ sí ó jẹ́mú wọ́ pé wọ́n fọ́ òun awáyé ń orí pa omi orí pa pé pé ẹnu pé wọ́n fọ́ òun èyí náà tó pé ó túmọ̀ sí pé ó ní nǹkan kan náà ni alákejì dẹ̀ sì ni wọ́n ń fẹ́ kan náà hànà kí náà há sí táníkè ìṣẹ̀lẹ̀ àwọn àlùfáà bí àwọn ọ̀rọ̀ yìí àdéhìsì yìí bó ti dá ìyapa inú lẹ̀ láàrin àwọn àlùfáà mi irú àwọn ìyapa inú báyìí sílẹ̀ làwọn àlùfáà mi ń pè ní al-ikhtilafu as-sa'ir ìyapa inú tó wọlé àwọn kankan bẹ kò sígbà láàyè kéèyàn ìyapa inú bẹ́ẹ̀. ẹni báyìí lè ti yapa inú mẹ́rẹ̀ kó gbogbo bò pé ee gbọ́dọ̀ ti gbélé ìwọ̀ àwọn kankan bẹ báwọn ìgbà láàyè sí fún yapa ẹni níjọ tí ẹ̀kan bá ti yapa ẹni ọ̀hún àmọ́ àwọn kìíní kan bẹ bàbá rẹ ni tó yapa tóun níbẹ̀ mi ti gbọ́ yèrè ẹ ti lẹ́pẹ̀ lágbọ́ yèrè ẹ gbọ́dọ̀ ẹ̀hán lè mà àdíjì ilé wa ń kọ́ àdíjì iná wa ń kọ́ àdíjì iná tó wa ń kọ́ ayà yìí wa ń kọ́ ẹ wà máa gbé yẹ̀wò síra wọn bẹ́ẹ̀ tábí wá rúkọ lóru ọ̀rọ̀ àmọ́ ala kulli hal ọlọ́mọta fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ àwọn àlùfáà wọ́n ya pa ìlú púpọ̀ àmọ́ àwọn táà gbàpẹ́ jì ni àwọn dúró lórí pé ń ipe wọn ha ọ láì náà gbọ́n alájọ́ mọ́ bí ìyàn bá ha nǹkan kú yóò sì máa ṣe kínú jẹ mọ́ yóò yìí máa kú bẹ̀ ká ló bá dà gẹ́gẹ́ bí ìtọ̀ ni àbá ànábì tí máa ń sọ fún wa pé ká sọ́ra ń bí ìtọ̀ ni ò bá sọ bẹ́ẹ̀ fún wa ìkọ́ta anábì wa Muhammad sallallahu alaihi wasallam àti kí àdìsẹ́ ọ̀nà kọjá ó kọjá bí sàárè méjì kan ó náà máa wà méjì tí ń bẹnu sàárè wa ináwó máa láyọ̀ azabad ó náà méjì tí ń bẹnu sàárè yìí yá ń jẹ àwọn méjèèjì màmá yọ azabad ní fi bí ìyá tí kì í jẹ wọn nìkéé ṣe ìyọ̀ràn kan tó lágbára ò oní àmà àhàdùnmùmá ó ní ṣe rí kan nú àwọn méjèèjì èyí tó ṣe òjú pé ìtọ́ rẹ̀ kì í mọ́ ṣọ́ra pẹ̀lú ẹ̀ kó mọ́ kan tọ́ ni dáadáa nípa lè sọ adúrú ọ̀rọ̀ báyìí nípa ìtọ̀ ẹ mú bí ó ti sọ ọdún ẹ̀ wá ni wọ́n ti fojú mímọ́ wò lọ fojú mímọ́ wù bọ́ọ̀lù ọlọ́mọṣà fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ kó jẹ́ kọ́rọ̀ ọlọ́run ọba kó mọ́ṣà jẹ́ kó yé wa bọ́ọ̀rọ̀ bá rí báyìí a máa ń wo ẹ̀rí ni ló fi jẹ́ pé àwọn tí wọ́n fojú pé bó bá ń bẹ láàrin èèyàn kò bàrú jẹun ọ̀rọ̀ wọn súnmọ́ púpọ̀ pẹ̀lú àdìsí kí akéyì ọlọ́mọṣà fún wa ní àgbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ sọ́mọ́. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا جلس بين صعدها الأربع ثم جلدها فقد وجب الغسل وفي لفظ لمسلم وإن لم ينزل أيوه حديث إليه تعطبك الصحابي الجليل أبو هريرة رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين alóbìṣẹ́ ọlọ́run sọlọ́wọ́ àlùsọ́lọ́run sọ pé ìdájà lásà bẹ́ẹ̀ nà ṣọ́ àbí àrùbá sọlọ́wọ́ àlùsọ́lọ́ àwọn ẹgbẹ́ àti abáńkíw àwọn àlùfáà wa máa ń kọ́ wa kí nìkan wọ́n lọ ànábì afṣọ́ṣù làárọ̀ afṣọ́ṣù làárọ̀ ànábì olùgbé ah, yẹn gbọ́ lárúbáwá olùgbọ́ lárúbáwá jù ní gbogbo àwọn lárúbáwá kí láwọn àgbékalẹ̀ rẹ̀ ká lo àdàpè ká lo àyálò ká lo àdà gbogbo ẹ̀ pátá òun lànàbí wa Muhammad sallallahu alaihi wa sallam gbogbo ẹ̀ lànàbí wọn ní ṣe. ànàbí wa Muhammad sallallahu alaihi wa sallam ànàbí ní ìdájà lásà onígbọ́kùnrin bayna shu'abiha al-arba'a tó bá ilé bára rẹ̀ láàrin orígun obìnrin mẹ́rẹ̀ẹ̀rin tó wá bẹ̀rẹ̀ mọ́ bẹ́ẹ̀ tó wà lórí obìnrin bẹ́ẹ̀ ìjẹ́ tí lórí gun mẹ́rẹ̀ ni àwọn àlùfáà tó ń gba àwọn oṣù wọ́n ní ọwọ́ rẹ̀ méjèèjì báyìí àti ìtàn rẹ̀ méjèèjì sẹ́gbà àwọn bàtà méjèèjì délẹ̀ ó ti di mélòó báwọn mẹ́rin ọ̀rọ̀ àdábì ni kọkùnrin ó wá jókòó lórí àárín mẹ́rẹ̀ ni àbí ká ní kó máa bẹ lórí àárín mẹ́rẹ̀ ni àdàpẹ̀nu tábà ti ń tu lójú òkú wọn à ń tú édè lásán nù torí tó kọ́ náà ń sọ mọ́ àmì ìtúni kíwábì alárúbá àtànàbí sọ pé ìtàn rẹ̀ àtẹ́sẹ̀ rẹ̀ ní àìsàn méjèèjì ẹ̀tẹ̀sẹ̀ méjèèjì ló fi pé mẹ́rin wà báwọn alfáà ti wò lọ wò bọ́ pẹ̀lú ọ̀rọ̀ ṣọ́ábì alárúbá rẹ̀ àmọ́ gbogbo táwọn yìí kìnnáyà nípa sínú kìnnáyà tún náà ánìm jìmá níta ànábì bẹ́ẹ̀ jápè gangan ni pé ìjọ tọkùnrin bá ti bóbìnrin ní nǹkan kan bá ti bóbìnrin ní nǹkan pọ̀

ó ní kódà bí ọkùnrin ni ò bá rí bí ò bá rí tí nǹkan ò jáde lára rẹ̀ kò dání kò rí àtọ̀ ò jáde àmọ́ nǹkan wọnú nǹkan bùkátà kan wá dé ló yọ padà àbí bùkátà kan ò dé omi ò sáwọ alákòókò náà kàkọ́dí wọ́n jọba kò sí ìwé ẹjẹ́ náà bá ṣe kínú jọmọ́ ó ti dọ̀nà yẹn wà ń jáde ṣáà tẹ́lómi ìmọ̀ ń rò bóyá àtọ̀ nìkan ni ká bá tó fojú rí la tó dára jẹnaba ní ìbá gbàgbé rà wípé ọ̀rọ̀ yìí bí ọ̀sẹ̀ mẹ́ta mẹ́rin sẹ́yìn bóyá mẹ́nu bá ń tó jọ bẹ́ẹ̀ ẹ̀rí rẹ̀ láti wúlé lè lò. ṣèwárí àdìsí eléyìí àdìsí kan ti kọ́kọ́ wà níwájú tẹ́lẹ̀ táàdì náà bí ti kọ́kọ́ sọ ó sì ní ṣẹlẹ̀ tó bí yòó náà ìyẹn ni àdìsí al-ma'u min al ìpè bàbá wẹ̀ péyàn fẹ́ wẹ̀ jẹ́nàbà mínálímà ó dìgbà tó mi bá tó jáde yẹn ni pé tó mi bá jáde lára làátó máa ń fomi kanra ó jẹ́mọ́ ògbọ́ bómi bá jáde lára làátó ṣe kínú làátó máa ń fomi kanra hadithi tó tó kọ́ wa rò kí sì ló bí hadithi yìí. Ah, Abu Sa'id al-Khudri alayhi rahmatullah radiyallahu ta'ala anhu wa 'an sahaba ajma'in Abu Sa'id ló gbẹ́gbà wọ́ọ̀rọ̀ mu àdìsí náà mẹ́nu Sahih Muslim Abu Sa'id al-Khudri lóun jáde pẹ̀lú òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam yawma al-ithnain kó ló tún jọ dísẹ̀lẹ̀ níṣẹ̀lẹ̀ ó lọ́jọ́ Monday lọ́jọ́ náà ilé Kùbá ó láwọn lọ sí Kùbá hatta idha kunna fi Bani Salim onígbà táwọn wá dọ́dọ̀ Banu Salim wa qafa Rasulullah sallallahu alaihi wasallam ala babi Uthman anábì bá dúó lẹ́nu ọ̀nà nìkan tó ń pè ní Uthman fasarakha bihi anábì bá náà pé Uthman wọ́dà bá nábì ti nago tó pé báyìí fa kharaja yajurru izara náà lòun náà lẹ́ẹ̀kan náà ló jẹ́ ló bẹ́ jáde àwọn lárúbá sì máa ń lo kíní kan tá ń pè ní izara sẹ́rí ìzárò nìbí ìgbà tẹ́yẹ rúrù ní àmọ́ kí ṣe rúrù tó bèèrè wa mọ́rún rùn àhá yóò jẹ́ ẹ̀tọ́ sọ nàìjíríà tí a mọ̀ páwọn Ìgbò àwọn ọkùnrin Ìgbò sẹ́mọ̀ bó ní kìíní kan tó máa ń wọ̀ báyìí tí máa ń dàbí ìró èyí tó ń pè ní ìzáàrò ni àṣà alárúbáwá ni irú ìzáàrò náà àwọn alárúbáwá máa ń wọ̀ púpọ̀ anábì gan máa ń wọ̀ sallallahu alaihi wasallam tọ́ a ní òtún bá ní jọ náà bá nábì ti wá pé yẹjúrò ìzáàrà ìzáàrò rẹ̀ ń wọ tẹ̀lé ara rẹ̀ báyìí ní tí wọ́n gbogbo ẹ̀ ní tí ń ṣe gbogbo ẹ̀ mo ti wá dé anábìwá Muhammad sallallahu alaihi wasallam ti wá rí pé ah anábì ni ah àjálù náà rọ́jò lò ọkùnrin yìí sì ń ṣe nǹkan lọ́wọ́ ni wá ti àjò parí tí ń ṣe àjò ṣe kí ni àjò parí tí ń ṣe òtúbánù ó wá gbọ́nmọ̀ wá béèrè béèrè ìbẹ̀rẹ̀ àwọn àbá àdúrà mọ́ tí ń ṣe jọ náà fàkọ́lá òtúbánù òtúbánù wá sọ̀rọ̀ fún àmẹ́sọ̀ lọ́wọ́ àṣọlá pé àrọ̀ àyíká rọ̀jò dákùn bá níyàn kan tó ṣe pé ń bẹ lórí ìyàwó rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ pé àbí kankan ṣẹlẹ̀ ló bá dìde ló bá lọ rè dá ibi tó ti pé lóhùn àbí ní òṣà kò sá parí súnà tí ń ṣe lọ́wọ́njọ́ náà àmọ́ o kò parí ta wí yìí làmúyùmùnì kò dà àtọ̀ ìjáde lára rẹ̀ tó fi délẹ̀ máa ra àlè ó ní ànábì kí ni kí ló dọ̀nà yàn fọ́kùnrin kí fẹ́ẹ́ lú ẹni yíò làwọn àfáyàn kí àwọn Yorùbá jùmọ̀ sọ kiri kan ìjọ tí èèyàn bá tó lórí ọ̀rọ̀ èèyàn àti àìgbọ́dọ̀ pé kó mọ̀ dáhùn kódà bí bá ń bẹ lórí

nẹ́gbà muhammad sallallahu alaihi wasallam ya ńgbà tí omi ò ti jáde innamal ma minal ma bómi bá jáde lára látó máa ń fomi kan ara èyí ò ní pé béèyàn bá dà ní ìwẹ̀ jẹ́nàbà tó máa ń jẹ́ ọ̀nà yẹn ìdájọ́ àkọ́kọ́ wà rẹ̀ ìdájọ́ ní tí wọ́n ń bẹ́ńlẹ̀ fáìmọ̀ yọjọ́ ẹ̀yìn ìdájọ́ yìí ni èyí tá wá tẹ́lẹ̀ ní náà ṣẹ̀ṣẹ̀ wá ìdájọ́ míì ṣẹ̀ṣẹ̀ wá wá ó ní ìdájọ́ pé ń hmm, ìdájọ́ àkọ́kọ́ nu egun tá a fi wúyì náà bálùkọ́ ayé náà ti máa ń sọ̀rọ̀ nù alukur'ani ó sọ̀rọ̀ yóò fi ìdájọ́ kan rí rẹ̀ tó bá fi ìyá yóò tún wá mú ìdájọ́ míì wá pé èyí tá kọ́kọ́ sọ wọn ẹ má lò yìí mọ èyí tá a fẹ́ lò rí ó pọ̀ bẹ́ẹ̀ nínú alukur'ani ọlọ́mọ ṣáà so ọ̀rọ̀ tẹ̀tẹ̀ wá wá pé gbéyàn bá ilé ti gorí obìnrin tí ti wọnú nǹkan fàkọ̀dù wájọba ní oṣù dandan ní kó wẹ̀ wà ní láàrin yóò zèrè kódà ní Muhammad sallallahu alaihi wasallam ẹ máa pé mo sọ̀rọ̀ kan pé personal life rẹ̀ ṣàpèjúwe ọ̀rọ̀ sọ̀hábà ẹnìkan náà tún wá wá béèrè lórí ọ̀rọ̀ ìlọ́dọ̀ anábì béèrè anábì tó bá pé èèyàn wà pẹ̀lú ìyàwó kò wá dá mi ìjẹ́ bóò ní ìwẹ̀ rẹ̀ gan anábíwá Muhammad sallallahu alaihi wasallam arábìnrin yóò bá dami mi dandan ní kó wẹ̀ o anábíwá ń sọ jọ́nà jọ́nà ìyá aláwa Aisha wa ń bẹ́ tòsí arábìnrin kódà èmi gan máa ń ṣe bẹ́ẹ̀ èmi àti eléyìí èmi àti eléyìí anáwọ̀ háàbì eléyìí tá ànábíwá náwọ́ sí jọ́nà onáà ní tánú ìyá wa Aisha radiyallahu ta'ala anha ìgbà a máa ń ṣe ń jọ mí ìtàtò òní wa àmọ́ a ti kínú àwẹ̀ jẹ náà ìdí rèé ẹ̀ àdídì mi sí wà tá a ti ké fúnra wọn pé ìdàlùtàkọ̀lù khitanani faqad wajaba al-ghusl tí ìdábẹ́ méjì bá ti pàdé faqad ni pé tí nǹkan tọkùnrin bá fi lè ti wọnú tó béèrè kódà pé pé bó ti wọ́ náà lọ ti yọ padà faqad nínú àwọn ọ̀rọ̀ táwọn àfáà máa ń sọ láàrin ara wọn ọ̀rọ̀ yìí ni mo fẹ́ mú wá gbà mí ìkálí mọ̀ pé kéèyàn máa ṣe sùúrù kan farabalẹ̀ bí èèyàn bá bẹ́ àwọn ọlọ́mọ kéwù tọ́wá kí ó tọ́lé ibi táwọn àlùfáà ti ń sọ àwọn ọ̀rọ̀ kan para wọn èyí ó ní sùúrù nù ṣe é pé nígbà tá à ń ka àwọn àlùfáà tí lórí ọ̀rọ̀ yìí alimami abu hanifa alayhi rahmatullah àwọn mú nírò rí kan lọ́dọ̀ tiwọn ìdájọ́ irú nǹkan báyìí ni pé hadithi tó wá lẹ́lẹ́kejì yìí àwọn òbíká náà rí títí nàmàlìmá òmìnàlìmára nínàlìmá onìkan làwọn gbà tó ni pé béèyàn bá kí nǹkan bọ nú nǹkan tó sì yọ padà tí ò bá ti dà dandan kọ́ ni kó ṣe kínú dandan kọ́ ni kó wẹ̀ ìdájọ́ tí mi alimami Abu Hanifa dúró lórí nù ẹnìkan náà wà ń bẹ àfáà làwọn náà nínú àwọn àgbààgbà bá wọn wá wá bọ́ àlùfà lọ́lé awọn báwọn àbá ti máa ń sọ̀rọ̀ àṣeṣíra wọn gbà mí sì wáyé bẹ́ẹ̀ àbúrò ànífà bá sọ̀rọ̀ kan tó ti taṣẹ́ nìyí ipò tó wá wà sábúrò ànífà ìṣètò ẹni tó lè sọ̀rọ̀ ní àbúrò wo kìí jẹ síbi kìí wẹ jẹnẹba o ah kìí wẹ jẹnẹba bò àwọn àlùfáà padà wá kò parọ́ kò ṣe kí nu kò parọ́ pé àmọ́ ó ti fi kàrá mọ̀ sí wọ́n níbi tí ò ṣe ni pé èyí tó gbà ní ògbẹ̀lú kéèwé jẹ́rẹ́bà tó fẹ́ sọ onígbàbú àníbà alẹ́ rahmatullah ó gbà sí bí yẹn bá kàn kí nǹkan bọnú nǹkan tásọ̀ ò bá ti jáde kò ní so nígbà tí wà lè ṣe fátúwà rẹ̀ pẹ̀lú rẹ̀ ajẹ́ pé nítorí òun wù ní wà lọ́bi ṣe torí pé tó jẹ́ fátúwà rẹ̀ náà ní ó jẹ́ fátúwà rẹ̀ nítorí fi ṣe fátúwà náà lọ́ọ́ máa lò nínú ẹ̀sìn tiẹ̀ ajẹ́ pé tí ìwà àbíyàwó rẹ̀ bá ní nǹkan tí ò bá ti dà ọ̀ ní ṣe kínú ọ̀ ní wẹ́jẹ́ náà bá àdúrà ní ẹni tó bá ti wá sí báwọn kì í wẹ́jẹ́ náà bá nù torí lọ́dọ̀ tiwa ìdàgbàsókòlù ẹwà ọmọ kí ó jí òtí ìbájú débi kan ó wá rí bitọ́ ó wá bá sílẹ̀ débi tó wá ní àbúrò àníbi ìwẹ̀ jẹnuba fún aláwọn ah, afáwà yìí aláwọn ah, afáàgìdì aláwọn afáàgìdì kọ́ ọ̀rọ̀ ìmọ̀ ló fà á sáǹdì kan tí mú àbúrò ànífà ní náà fi fàbúrò ànífà lẹ́nu ẹ̀yìn sọnù náà ń pẹ̀lú nǹkan báwọn ó kàn sọ lẹ́nu lásán lọ́la bá àdìbá tún nírò níbi náà nípa ọ̀rọ̀ fájúlò ní fájúlò nígbà táta ni ó ti sọ̀rọ̀ ní àpọ́tí wo lẹ́yìn méjèèjì jẹnuba kì í gbàgbé rọmọdọ́nù náà o ẹ ogoro àwọn nǹkan báwọn àyè wa máa ń rán sọ́rú ẹ̀ ká máa wá fi irú ẹ̀ bẹnu àtẹ́lù àwọn àlùfà ẹ ó dàbí Sheikh Al-Albani alayhi rahmatullah nígbà àwọn náà wọ́n fi ìmọ̀ jagun lórí ọ̀rọ̀ kóbìnrin ó da nǹkan bójú àti kó má da bójú wọ́n fi ìmọ̀ jagun púpọ̀ wọ́n pa ìmọ̀ye tíra ìmọ̀ye àwọn àlùfà àti wọ́n challenge púpọ̀ àwọn èèyàn kan wá fẹ́ sọ̀rọ̀ nípa wọn pé bẹ́ẹ̀ ẹni tí ń sọ pé nìkọ́bù ìfi ọ̀rọ̀ yẹ̀ àtàwọn ìyàwó ìyàtọ̀ ọmọ rẹ̀ gbogbo wọn náà dà nǹkan bójú o tẹ́kùwà mi nìyí ọ̀rọ̀ bẹ̀rù ọlọ́run ìní òsí lára ẹ̀sìn ẹ̀sìn ló wà àmọ́ ibi tọ́lọ́wọ́n bá ní kémi ó gbọ́yé nínú mọ̀ mo fèrè lẹ́wọ̀n àmọ́ yóò túmọ̀ sí pé àwọn ìyàwó mi egbò nígbòdì túmọ̀ sí pé àbí mo jàǹbá mọ̀ pé mo wá ń sọ nǹkan mí ìta mo wá ń ṣe nǹkan mí nínú ilé ọlọ́mọṣáṣá ni wọn kún fún alágbọ̀yẹ lọ kí ó ní àdísì ìnámàlìmá mímára mínálìmá a máa fomi kanra ní tíwẹ̀ jẹ́nàbà níjọ tó mi bá jáde ní ara mọ́mi ò bá jáde a ní fomi kan ara ní ìdájọ́ ìpìlẹ̀ àwọn gbà tí ó di ìdájọ́ lẹ́ẹ̀mí tó padà wá wá ni pé ìdájà lásàbẹ́ iná ṣọ́àbì àrùbá tó mọ jàhádáhá pápádé wájà balọ̀gọ́sì nítorí ilé mú tí ọ ti gun orí obìnrin tí nǹkan ti wọnú nǹkan ìwẹ̀ jẹ́nàbà ó ṣe kínú ó ti di ما yìí ọlọ́mọ ṣáṣá ni wọ́n kó fún عن أبي جعفر محمد بن علي بن الحسين بن علي رضي الله عنهما أنه كان هو وأبوه عند جابر بن عبد الله رضي الله عنهما رضي الله عنه وعنده قوم فسألوه عن الغسل طيب عن الغسل ليس الغسل ما في قلقلة يقول قلقلة سن بين الغسل والقلقلة عندنا قطب جد ما في سين نعم فسألوه عن الكتب فسألوه فسألوه عن الكتب طيب فقال يكفيك صاع يكفيك صاع يكفيك صاع ايوه فقال رجل ايوه ما يكفيني ايوه فقال جابر نعم كان يكفي من هو اوفى منك شعرا ايوه وخيرا منه ايوه ورد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ثم امن في ثوبه وفي لفظ كان رسول الله صلى الله عليه وسلم يفرض الماء على رأسه ثلاثا قال رضي الله عنه رضي الله عنه الرجل الذي قال نعم. ما يكفيني هو الحسن بن محمد بن علي بن ابي طالب رضي الله عنه وابوه محمد بن حنفي حنفيا عن أبي جعفر محمد بن علي بن الحسين بن علي بن أبي طالب رضي الله عنهم أبو جعفر محمد بن علي بن الحسين بن علي بن أبي طالب يعني رضي الله عنهم أبو أسامة الشيخ العلامة سليم الهلالي المحدث الكبير الشهير رحمه حفظه الله تعالى ورعاه وقاسيسي كلامه

gbogbo wọn náà lẹ́tọ̀ọ́ sí rọ̀dí àlọ́hù tá a lò ìlà àyàfi ta nínú wọn abàtà rẹ̀ nítorí pé máa dá kàáfìràn ó kú lẹ́ni tó jẹ́ kékeré ndolu àìsàn ni pé àyè máa ń ṣàdúrà fún irú àwọn tí wọ́n bá kúrú ikú bẹ̀. sọ́ni ọ̀dí ọ̀láwọ̀ àníhùn jẹ́ àlùmọ́sọ́ ní fúlù àlẹ́ rahmatullah yàá bá wọn ṣe tẹ̀kídìrú pé wọ́n ṣe ìṣèṣìná wọ́n yọ àbútọ́lìbì kalẹ̀ ewé bàtà ànábì ni wọ́n sọ̀rọ̀ nípa àbútọ́lìbì ìdá ànábì kan pè ní aṣẹ́ìkù bọ́ọ̀lù alimada aṣẹ́ìkù bọ́ọ̀lù ó jẹ́ pé ó dún ànábì púpọ̀ bábútọ́lìbì gba ìsìláàmù ànábì sì dààmú púpọ̀ pé pé kábútọ́lìbì kó ṣe kínú gba ìsìláàmù àmọ́ ìhùn lábì mọ̀ pé ẹni tọ́lọ̀ ń bá kọ ìmọ̀nàmọ́ni rẹ̀ ẹni táà bá kọ ìmọ̀nàmọ́ kò sí bí ò bá ti ṣe gbọ́lẹ́gbẹ́gínú gbọ́lẹ́ mọ́nà ẹ̀ẹ́kàn mọ́ ni yóò takú sójú kan náà ni kò sí dẹ́ẹ̀ bá àti kò sí dẹ́ẹ̀ bá àsọ ó níbi tó wà náà ni wọn. anábì tá àmúgbọ̀ lórí abutọ́ọ̀lì abutọ́ọ̀lì fún sí júdà nẹ́bì fún mú náà sọ̀rọ̀ tó rà nẹ́bì lọ́wọ́ púpọ̀ lórí Islam bọ́lọ́dí jí máa ń ṣe ni kò sẹ́ni tọ́lọ́wọ́ ọba ò lè lò láti fi ran Islam lọ́wọ́ bábù tọ́lì ti wá ya kẹ̀bẹ̀rí tó ń jọ náà ṣe epo ni tó padà dúró náà ó tún wá dúró ti ànẹ́bì tán yẹn yẹn ìyàwó ní jẹ́ pẹ̀lú tọgbé ìyàwó ní gbàǹtọ́gbé àmọ́ ìyàwó ní jẹ́ kí ni ìyàwó ní jẹ́ ọ̀rọ̀ wá ní pé Abuja bàrù tá dákọ̀ yìí èyí Abuja bàrù tọ́jú yìí Abuja bàrù tí àwọn òfin ìsìnbẹ̀ ìjọna abẹ́jú ẹ abẹ́ ẹ ọlọ́run jẹ́ Abuja أنه كان هو وأبوه عند جابر بن عبد الله رضي الله عنه. Abdullah. Jábìr ibn Abdullah o. Òun àti bàbá rẹ̀ wá jọ ń bẹ lọ́dọ̀ Abdullah. وعنده قوم. وعنده قوم. Nínú riwáyà kan وعنده قوم. fasa'aluhu àwọn ní olókùsù àwọn abéèrè lọ́wọ́ jábìrù nípa ìwẹ̀ ẹ̀jẹ̀ náà bá ó wá ní bí yẹn bá fẹ́ wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ náà bá ìyẹ́ kù fi ìka sọ́ọ̀ ó ní sọ́ọ̀ ó ti tó sọ́ọ̀ kí ni táàfi máa ń ṣe mú dùn polówà ní ẹ̀tọ́ lọ yóò wà mú dùn ẹwọ ẹwọ tó sí yàrá káàlẹ̀ bí wọn tó ń pè mí sọ́ọ̀ ó ní wọn fẹ́ wẹ̀ ẹ̀jẹ̀ náà bá mẹ́jọ́mẹ́ǹtì sọ́ọ̀ ó ti tó sọ́ọ̀sì ni ká mú mú ẹ̀yà pé sọ́ọ̀rù kan nílà bí máa ń yan jákà àbí ẹ̀kọ́ omi dáwà tí ò ní ju sọ́ọ̀ omi tí ò ní ju múdù mẹ́rin lọ múdù mo ní wọ́n mú wà ní ó ní irú omi bá mi ó ti tó ọ láti fi náà ọkùnrin kan wá dáhùn kó wá sọ̀rọ̀ ni máa yẹ ما ماذا ما يكفيني أيوة هذا مد مد كان أبي أيوة قرب كني أمي كني أها ìkejì ahá ìkẹta ẹ̀há ọlé ìṣẹ́ lẹ́rin jẹ́ torí irú àwọn tàbí lọ́rin mú wá lẹ́rin ọ̀gáwò yẹ̀kẹ́ mẹ́ bá ọ sọ̀rọ̀ kalẹ̀ báwọn yóò kàn ọkọ̀ gbé sílá káì jẹ́ ní ọkùnrin pọ́síwò tí ó bí wọn láti wa mú dùn kan ní kini, ìkẹta ìkẹrin ó wájẹ́ sọ sọ́rí bí wà ti wá rẹ̀rin wọ́n tọ́ ìwọ̀n wọ́n tí mo ti dákọ̀ rẹ̀ báyìí gbogbo ayé wọ́n tí rẹ̀ ọkùnrin kan náà wá dáhùn òun wá sọ pé ó ní kò lè tó o kò lè tó gíní <laughs> tó àgbẹ̀ tó náà alomi Ah, oh, ọlọ́run àwọn ọmọ kí wà náà bí ọlọ́run sábà rí sí gbogbo wọn ìdínú àwọn olè gbà kíyàn kó bẹnu àtẹ́lù wọn ẹnì kankan náà àwọn sọ̀hábà wọ́n ṣe dáadáa fún wa púpọ̀ wọ́n sì ṣàánú wa púpọ̀ ọlọ́run bí wọ́n gbé ìsìláàmù yìí lárugẹ gbogbo ẹni bá gbógun tí wọ́n àwa ní àádùn tẹni wọn o láti jọba ara débi tó ṣe gínú tó lápẹ̀rẹ̀ láti ní àní máa ń di èpè dẹ́ẹ̀bà mọ́ṣẹ́ ìkànṣẹ́ ìyá ńlá yẹn pè ní alẹ́ àná ọlọ́run ẹ̀yàn kan ló pè bí aṣọ báyìí àìjì ah, lọ rí ogun bá mú àríyá ló ah, bá ah, bèèrè pé àà àà bàbá rẹ̀ ráyé ní àà olùtúbà yìí àwọn sàbí ànábì yìí ni àtọ́rí wọ́n kọ́ bú bàbá ńlá bàbá ti wá kò lè dùn wá àwọn tọ́rí ìjó dùn wá ní kọ́ mẹ́nu kàbú rí wa àà àbọ̀ mẹ́nu bá Muawiya àbọ̀ mẹ́nu bá Abubakar àbọ̀ mẹ́nu bá anybody náà sọ̀hábà torí mi ò mà ń fa tí ipa àwọn tó gbé wálùú lẹ́ mẹ́nubà ẹ bá ti mẹ́nubà wọ́n kí láàbá ní kùránì táǹkì káfúra sí kùránì náà nù ayé ẹ̀kọ́ ni tó bá fẹ́ ẹni tán gbé èsì wá fún wa ẹ ti ń fura sí wọn ẹ fura sí tán gbé wá ẹ fura sí tán gbé wá ẹ sí ìsìlámù tán gbé wá ẹ fẹ́ ìsìlámù lójú ẹ wá ọmọ Allah subhanahu wa ta'ala ìkìláàsù wa ní problem Hmm, ìkíláàsù wa àníyàn kó jẹ́ tọ́lọ́ ọlọ́mọdé oníkínú tí ó bá ti ní pọ́blẹ́mù ah, insha Allah ọkàn bá rẹ̀ èyí gbogbo bí tọ́lọ̀ bá ní ó dé kí ni yóò padà mọ́ jẹ́ ó rí ilé ní ó mọ́ jẹ́ ọlọ́mọdé àfihàn ọ̀nà kó rán ẹni kálukú wa náà lọ́wọ́ táyè ike wa ló fún wa tí sáré ṣàdúrà fáwọn sọ̀hábá onígbónú tó sáré jáde lẹ́nu jábì tẹnumọ̀ táwọn yìí wọ́n mọ̀ wà ara wọn ńgbà tó ti tọkùnrin ní má yẹ sí ìrìn àkọlé tó mi kọlé tó wọ owó adáhùn يكفي كان يكفي من هو أوفى منك شعرا من هو أوفر منك شعرا كان يكفي من هو أوفى منك أوفر أوفر ليس أوفى أوفر منك شعرا أها وخيرا منك وخير منك يريد رسول الله صلى الله عليه وسلم أولي ما بقى ìwá ló mi ẹ̀mú dùn mẹ́rin ò lè tó wọ ẹ̀ mo gbọ́ tiẹ̀ o àmọ́jẹ́bí ó kàn sọ fún wọn pé káànà fi manu áófàrù ní ń kàṣà arọ́ ká ara rẹ ló pọ̀ jù lọ pé ah, kí n tó fọrùn yìí nìkan gan lásán omi tán ni ẹni tó nírun lára ọ lọ tí pọ̀ lọ irun orí rẹ̀ pọ̀ ju tiẹ̀ lọ irun gbọ́n rẹ̀ pọ̀ ju tiẹ̀ lọ irun bẹ lára jẹ́ pé irun ni ó ti gbọdọ̀ sókè ẹ̀ lómi. wàkọ́ ẹni ń tún lóore jù ọ ní ma ń tó ẹ̀dàkùn tánú jọ àmọ́ ìdámù òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam anábì nínú púpọ̀ irun orí ànábì ó pọ̀ irun ìgbà ànábì ó ṣe jínú ó pọ̀ irun orí ànábì pọ̀ irun ìgbà ànábì pọ̀ tó ń ti bẹ́ẹ̀ múdù mẹ́rin ní tìmọ̀ bí wọn jẹ́ náà wà fi láàbù ẹ̀hán èèyàn ẹ̀yìn yẹn jẹ́ tó gbà lérò nípa ànábì sallallahu alaihi wasallam fún ma amẹ̀ náà lẹ́yìn náà tó wá ṣe ìmáàmù fún wa láti kírun fún wa. nínú lábùdù kan. ó ní wàtò alómi iye omi múdù mẹ́rin yóò lè tó ọwọ́ ìwó ànábì ó kọ́kọ́ tún wẹ́ ti irun ẹ̀ lómi lẹ́ẹ̀mẹ́ta wọ́n lò lòkú lóní òṣèlú tó ẹ̀wọ̀mi tó gbégbà fún ẹ̀wọ̀mi tó fi kọ́ lẹ́kọ̀ọ́ ìtumọ̀ rẹ̀ ti ní pé bọ́ọ̀rọ̀ bá ti délé lọ́dọ̀ ànábì ẹ pé kò wá yé wọn mọ́ o ti ẹ̀kọ́ làwọn tẹ̀lé ṣé ànábì ti di lọ́lẹ̀ ìwọ ló kù tí wọn ló ṣe mánéjì ààrẹ tí ó fi bá ń tí ànábì gbé kalẹ̀ sallallahu alaihi wasallam àwọn adúgbò fáwọn bàbá wa lẹ̀ yorùbá abá kìíní kan lẹ̀ lọ́dọ̀ wọn bó ti ẹ̀ ṣe pé ó padà tún wá lọ rí mú àṣìgbóyè kan lẹ́yìn ìgbà náà níjọ́ náà lọ́wọ́ bí wọ́n bá wẹ̀ jẹ́nàbà kí làmọ̀tọ́ fi mọ́ wẹ̀ jẹ́nàbà agéni o àgé wọ́n rọ̀ mi sínú àgé mi omi àgé kan o ti ní wọ́n fi wẹ jẹnaba bóun náà ti ń lò jọ náà bẹ́ẹ̀ bá sì ní wò bá bá rọ mi mú dùn mẹ́rin ṣé kò ní kúndùn àgé lọ ẹni ju àgé lọ ó lọ sí àwọn agán tó ń bá ní ju omi nì dáadáa wọ́n tẹ̀lé súnà nẹ́gbẹ̀wá Muhammad sallallahu alaihi wasallam àmọ́ kí wọ́n lọ alásùgbọ́n yìí tó padà wá dé onípéjọ́ tí mo rẹ́ nìkan ìmọ̀ wá sí kọta ló ti pẹ́ wọ́n bá béèrè béèrè pé ẹjọ́ àfa ẹjọ́ ṣé èyàn lè fi ike ìwẹ̀ jẹ nọ́bà ike ìwẹ̀ àwọn korobá àbí ike kí la mọ́ sí jẹun bucket péjì èyàn lè máa fi wẹ̀ jẹ nọ́bà ìbéèrè yìí yóò yé mi o pé kò sí tó kan bucket lọ́ní àtúndí pé táwọn mọ̀ ní pé àgbélé yẹn gbọ́dọ̀ mọ́ gbé láti fi wẹ̀ jẹ nọ́bà àgékọ́ ọ̀rẹ́dọ́kọ́ ni ká gbàgbé ẹ̀ àwọn àbáwá tí wọ́n lo àgéńjọ́ náà àdìsí náà fẹ́ tẹ̀lé pé ká lè bá a mọ ẹkọnọmáìdì omi kìí ṣe pọ́sọpọ́ léwé jẹ́nàbà àfi bá tó rí àgé àgé ò sí nínú irinṣẹ́ tá a fi máa ń wẹ jẹ́nàbà àmọ́ táwọn bàbá wa ṣe ṣe ń bẹ̀ ńjọ́ náà ni pé wọ́n fẹ́ fi ẹ̀kọ́ pé ká ẹ̀kọ́ lọ má ìdí omi wọ́n fẹ́ fi lọ́lẹ̀ fún wa ọlọ́mọsá fún alágbọ̀yọ̀ rẹ̀ ìwọ náà tó ọmọ lómi lòkulò súnà tàǹdẹ́gbà Muhammad lè ká kẹ́kọ̀ọ́ lára àǹdẹ́gbà Muhammad sallallahu alaihi ọlọ́mọsá fún adé àgbọ̀yẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n àǹdẹ́bì ti ṣe nu àwọn

kò ní gbáwé àmọ́wọ̀n ní kọ ìṣẹ́lẹ̀ fún torí ẹ̀ kọ́lọ́mọṣà fún wa ní àgbọ́yé rẹ̀ ó jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kó jẹ́ kó yé wa ó sì jẹ́ kí súnà lọ́wọ́ wa Muhammad sallallahu alaihi wasallam kọ́lọ́mọṣà jẹ́ kí ó lélẹ̀ afáwa ibn Daqiq al-Eid alayhi rahmatullah ọ̀rọ̀ tá a wí gbẹ̀yìn yìí àwọn náà sọ bẹ́ẹ̀ wọ́n ní wa laysa dhalika ala sabili tahdid ọjọ́rọ́ àti láwọn àdíìtì míì náà tó tún sọ pé àwọn ọmọ àwọn ọmọ kan bí ìrọ̀mù tẹlifà tó tún bá àwọn nǹkan míì tó ju bẹ́ẹ̀ lọ́wọ́ àárín yìí túmọ̀ sí pé kì sọ̀rọ̀ tá a hàn yàn lé mọ̀ ní lórí àmọ́rọ̀ tí èèyàn máa ń sojú kòkòrò pé kábi tẹ̀lé sunna àmọ́ jábìrù fọ́kùnrin nílé sígbà tó ní pé kò lè tó èmi kò lè tó ọ̀sẹ̀ bí ò bá wà lè tó wọ ànábì jẹ́ pé irun ló fẹ́ pọ̀ lára rẹ̀ lọ́wọ́ pé irun rẹ̀ ó jẹ omi ànábì nínú lára jù ọ lọ ó tún wá lóore jù ọ lọ ó gbẹ́sìlẹ̀ jù ọ lọ ó jẹ́ni ọlọ́run jù ọ lọ ó ní mímọ́ jù ọ lọ ó ní ní tó àwa náà ẹ̀kọ́ rèé wọ́n bá ti ń fi nǹkan kan lọ́lẹ̀ fún wa pé ànábì àbí ń tẹ́sí ẹ jẹ́ kó yẹ pé sáré níbò láti àwọn kan náà ẹ̀ á

àákàgbà béèrè díẹ̀ alẹ́sọ á ìbéèrè tá àgbà lẹ́nu ọ̀lọ́pọ̀ àwọn àbá sẹ́yìn ti ṣe múlẹ̀ sọ́yìn واحد اثنان طيب هذا جواب تفضل يا شيخ وعليكم السلام ورحمة الله ìbéèrè kékeré Àwọn ọmọ àti ìṣẹ̀lẹ̀ àwọn ayọ̀ barakallahu fikum nusra tí ó wà lọ́wọ́ tèmi bí hadith awúfàrù ni ó wà ń bẹ̀ àwọn nusra kùmí náà ti gbé kiri wa ó gbé awúfà wa méjèèjì wá rí àti awúfà àti awúfàr méjèèjì tó ń padà sí òun náà ní kí òun ni pé irun ànábì sallallahu alaihi wasallam ó ṣe kínú kò pọ̀ ṣùkálẹ̀ wá ríbi lọ́lá ó túmọ̀ púpọ̀ ló jẹ́ kí n máa ṣe ìbátò awúfàrù fẹ́ni kí n kà sí fún wa barakallahu awúfàrù rọ̀rọ̀ ẹ̀yàmzà ni ààrà kọ̀kọ́ awúfàrù bí rọ̀ بالراء أو فاو بالراء أيوة لكن وفير وفير بمعنى كثير ستبديل وفير أني أو فاو ha wọ́n ti ṣe àpò wọ́n ṣe àpòkọ́ra wọlé ìbéèrè tí wọ́n <clears throat> ara wọn pé bẹ́ẹ̀ sì sábà ṣẹlẹ̀ fúnfún ní gbogbo àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n padà wá gbọ́ àti pé à nínú Islam èyí máa ń ní boyfriend èyí sì máa ń ní girlfriend pípé ìdéyàn máa ń ṣe òní pé àfikẹ́yìn ò lọ rí ṣe ápùdùmẹ́ta ìjọ tí àwọn agbọ̀ wọn wá fílẹ̀ àwọn náà wá dúró lòtò tó bá rí báyìí ẹ́ ápùdùmẹ́ta ò ní nìkan làwọn bẹ́ẹ̀ ṣe kínú làwọn máa ń ṣe ò làwọn sì bẹ́ẹ̀ ṣe àwọn lọ rí ṣe wọ́n lọ rí ṣe kínú akudu nìka ìgbà wá ṣe akudu nìka àtàn làwọn méjèèjì náà bá tún síra wọn gbọ́ nítọ̀ ó dá ibi ọ̀rọ̀ dé yìí àfẹ́ra wa mọ́ ẹ̀kú ní kálukú mọ̀ lọ ní Ìlọrin oníbẹ̀rẹ̀ wa ni ṣé wọ́n tún ṣe ẹ̀jà ni ẹni pé ẹ̀jà tó sọ̀la orí ta bá kọrin yàn nínú Islam obìnrin ó gbélé lọ́dọ̀ ọkọ ẹ̀ ẹ̀wé tọkọ bá kú yóò gbélé bóyá oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá opó là ń pè èmi ò wá mọ yorùbá sópó là ń pè ti ẹ̀rẹ̀ tó kọ́ ọ̀lẹ̀ náà àmọ́ ìgbà tá à ní àpè bá wa so níta àkẹlẹ́ pé ni pé yóò yìnbọn bẹ́ẹ̀lì ọkọ yóò sì wà láì ní kí ilé má rí ẹlòmíì kódà tẹ́lòmíì ò tí ì lẹ́tọ̀ọ́ kan bá sọ̀rọ̀ abẹ́fẹ́ra wa yóò fi ṣe nǹkan lẹ́ẹ̀kínní yóò ṣe nǹkan ní ẹ̀ẹ̀kejì yóò ṣe nǹkan oṣù ní ẹ̀kẹta tó bá parí mẹ́tẹ̀ẹ̀ta tán lótórí láǹfààní àti lọ́rí fẹ́ ẹlòmíì so irú ẹni tó yẹ pé wọ́n ti ṣe ákìdù yìí ìtumọ̀ ákìdù nípa ti di ìyàwó ẹnìkan okùn kan ń ti ń bẹ ní ọrùn rẹ okùn tí bá ti bẹ lọ́rùn èèyàn okùn nì á gbọ́dọ̀ so ní ìmọ̀ àbí kíkan bá já ìdí nìyẹn ló fi jẹ́ pé irú obìnrin báyìí yóò sì dùn ká ní kò tí ì kó lọ lé ọkọ tí ń bẹ lé bàbá rẹ̀ yóò mọ bẹ́ẹ̀ náà yóò fi ṣe kóṣù ní ẹ̀kíní yóò fi ṣe kóṣù ní ẹ̀kejì ó fi ṣe gbóṣù ní ẹ̀kẹta kálọ́sì fi kó wálé ọkọ ilé ọkọ gẹ́gẹ́ torí kébi téèyàn ti máa ń ṣe ẹ̀dà ó níbi tí wà àtọkọjọ ń gbé kódà ẹ̀dà tó lè wà ẹni tó láyé pọ́kọ rẹ̀ kú náà ni ilé ọkọ rẹ̀ náà ni yóò ti sopó tọ ẹni tá bá wá kọ̀ ọ́ lẹ̀ náà inú ilé ọkọ náà tọ́jọ́ ń gbé òun náà ni kó ti máa ṣe ìsopó náà lápò ó ti ṣe ẹ̀dà tó yẹ báwọn bó ti ṣègbélé ẹ̀jẹun ilé ọkọ rẹ̀ náà ni ṣẹ̀rí àti mi tó fẹ́ wò bẹ́ẹ̀ ṣẹ̀rí àní hekima tó fẹ́ mú bẹ́ẹ̀ ẹ̀ ó ní wisdom tó wà behind it wisdom yẹn ni pé ṣẹ̀rí àkọ̀nsídà pé ah ẹ ti fẹ́ ra yín àfẹ́ fi ra yín lẹ̀ tẹ́rọ kọ láyà tó má ti ṣọ́ra wọn pọ̀ Islam fi bẹ́ẹ̀ ń fẹ́ kí wọ́n kọra wọn àmọ́ gbà láàyè kéèyàn kọrin yẹn wà ìgbà láàyè rẹ̀ wà ní ṣẹ̀rí tó kódà orí ṣúra ló wà ṣúra tó tọ́lá ṣúra tó sọ̀rọ̀ àìsíláàmù mú wá ń torí pé ń jọ tí márìèjì bá ti wà bíṣì tó bá ti di pé violent ti wà ń bẹ́ẹ̀ ó lè mẹ́mí gan dání ẹkọra yín rẹ̀ àmọ́ pẹ̀lú ìlànà oyè báyìí nìyẹn àmọ́ gẹ́gẹ́ bí èèyàn ìgbà bí ìsìnkẹ́ ìkéré bá ṣẹlẹ̀ báyìí ẹ̀fẹ́ kórìíra ẹgbẹ́ mọ́lọmọ́lọmí ń wà é tó bá tún yára tó padà kàn sí lára yẹn ni pé kò nídìí ẹkọra yín torí ẹ̀ torí ẹ̀ ní ṣe ní àṣẹ ní ilé ọkọ oníkóbìnrin ti ṣe ìgbà torí pé tó bá ti wà ń bẹ̀ ó ṣe é ṣe kẹ́mìnrin padà ṣe kí ni kò rọ̀ bí àwọn kankan nìkan bínú kọ́lá yẹ ìsìláàmù tó yẹn kọ́ níbi obìnrin bẹ́ẹ̀ pé ní wásìkò yẹn kó máa múra dáadáa nulẹ̀ kó múra dáadáa kó lò para tó dáa àní ọmọ bóra o kó lò para tó dáa kó táìmù yẹn gan kó máa dáná kó máa sí ọbẹ̀ yàtọ̀ ńgbà náà tọ́kọ́ mi máa wò pé ah ṣé mo sì serious kí mo fẹ́ kọ́ <laughs> káyọ̀ ìsìláàmù fẹ́ kán mọ́ kọ́ra wọn bọ̀t kán kọ́ra wọn kán lè jọ bínú síra wọn ṣèdí nìyẹn kọ́ lọ́mọ́sà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àmọ́ ìdó gbajú kan lé nìí obìnrin obìnrin kọra wọn yóò sì kẹrù kó lè ọkọ rẹ̀ bí yóò sì mọ lọ èmi lè mọ lọlé wọn kódà ìmọ̀ lè lọlé wọn yóò kẹrù kó lè ọkùnrin kan báyìí bí yóò sì kọ lọlé ọkùnrin mi bí a tẹ̀lé àtọ́ náà wọn aláàbí àbí. dẹ́nẹ̀ àwọn àṣàkáṣà náà ẹlòmíì sọ́lá àwọn náà nínú ìgbọ̀n náà ti ṣe o àwọn náà náà ní ṣòkòtò sóbésóbé àwọn náà ti wúlú báàgì rẹ̀ bíi aṣọ rẹ̀ gbogbo nǹkan rẹ̀ ó sì fẹ́ dáta ah, mm, mm, mm, islam kan àyè mọ dẹrù obìnrin ta ó jẹ̀mọ́ ò gbọ́ àyè mọ ṣe kí dẹrù obìnrin ta mọ dẹrù ẹ̀ síta kódà tó bá ti fẹ́ fẹ́ kọra yìí ẹ̀yà mo kọ̀ ẹ́ lẹ̀ àmọ́ ti kọ́ àtijọ́ inú ilé inú ilé inú ló bá lọ tẹ́tọ́ àrí islam tó àdìmájà mùsùlùmí kẹ́lẹ́ islam fẹ́ kí a mọ́ kóra wà yìí mọ̀ ó gbá ó fàyè rẹ̀ lẹ̀ tó tó bá ti lẹ́ di pé ó hàn ẹ̀lẹ́ mọ̀ ẹ máa wo májàmú tó de tọ̀lá kiri nínú fíkí nínú àwọn tíra àfi àwọn afá mi ń pè fún àwọn ní àtọ̀lá kù sunni àti àtọ̀lá kù albid'i àtọ̀lá kù sunni ni èyí ò ní pé ọbẹ̀ kọ obìnrin kó wá jẹ́ ńgbà tí ń ṣe nǹkan lọ́wọ́ ọ gbọ́dọ̀ kọ́ ọ gbọ́dọ̀ kọ́ nígbà tó ṣe kí ni o ti ń ṣe nǹkan oṣù lọ́wọ́ májẹ̀mú àkọ́kọ́ rẹ̀ májẹ̀mú kejì ọ gbọ́dọ̀ kọ́ obìnrin nígbà tí ó ṣe nǹkan oṣù tó wá jẹ́ pé lẹ́nu ìgbà tó ṣe nǹkan oṣù tán ìwà àti ẹ ti súnmọ́ra yín ó jẹ̀mú ò kálóbìnrin parí nǹkan oṣù níjọ́ Jímọ̀ tó lọ àbíjọ́ alárúbà ìgbò wá sátidé ìwọ ọtí lọ lára rẹ̀ ó wá di wé ní àbírú ọ̀la inú wá bí ọ wá ní ah, ọmọ lọlé yìí ah, rẹ̀ dìtọ̀ láti bá ọ wá ní sùúrù yóò fi di pé yóò ṣe nǹkan oṣù ní yóò bẹ̀rẹ̀ rẹ̀ tí yóò fi wá parí rẹ̀ bó bá ọ ṣẹ̀ṣẹ̀ wá o ọ wá sọ pé ọkọ̀ tọ̀ tọ́ bá wá yóò wá mọ bẹ́rù lé rẹ̀ ọ́sẹ̀ wá bẹ̀rẹ̀ òǹkà yóò wá bí ṣe nǹkan oṣù ní ẹ̀kíní yóò bí ṣe nǹkan oṣù ní ẹ̀kẹ́ jó tún mọ́ra yóò bí ṣe nǹkan oṣù ní ẹ̀dàkùn tí èèbá ti pé ní burúkú bá ń bí yàn yóò mọ̀ gbọ́ oúnjẹ tí mọ̀ sí rẹ̀ ó náà mọ̀ dáná fún ọ ẹkọ́ sùn bí ìsìláàmù ti fàmí jìnà pé ẹbádọ̀ wà nulẹ̀ ó lè múra bó ti wù sọ́tọ́ náà bá mara rẹ̀ mú tó lọ rẹ̀ lu àwọn aṣọ bọ́ríbọ́rí àbá tọ́ lo bọ́ríbọ́rí tó hmm, hmm. wọ́n náà wá wò báyìí pé a rí wọ́n gbójú ara rẹ̀ kó àkọ́ wá tí wọ́n lọ ń tu wò pé àwọn ah, ah. yìí bẹ́ẹ̀ jù wá wà ń bẹ̀ ṣé yóò máa lọ náà nu àhà ọ̀dí nìkan sínú bọ́ ọba <laughs> di ìyàwó padà tó wá mọ̀ pọ̀ tó wá bẹ́ ìjẹ́ ṣetọ̀ láti lọ tó bẹ̀rẹ̀ prósẹ́sì ní àmọ́ ò ìjọ títọ̀ láti bá wá lọ rí pé ẹ̀mẹ́ta ọtí sọ́lẹ̀ kíní níbi tó ti wá ń ṣe ìgbà lọ́wọ́ bóyá kó tó parí ẹ̀ ẹjọ́ parí ẹ̀ láàrin ara yín wọ́n gbà padà ká ní ó fi ṣe kóṣù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀ ríra yín yanjú ẹ̀ ó ti dèwọ̀ yóò mọ̀ lọlé wọn yóò lọ wọkọ̀ mi ẹ̀ bá ìdẹ́bẹ̀rẹ̀ yín ìjì ní ìso ákùdù míì ẹtún wọn lọ sí ṣáà ẹtún bínú síra yín ẹtún lọ sí tọ̀ láti ní ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ẹtún ṣe dídí ẹtún bá yín parí ẹ̀ pé aláàrin gbàdí ṣe ìgbà ọtún gbà sílé àbó ti parí ìgbà ẹ lọ́ọ́ rẹ̀ so ìgì míì ó di mélòó di èèwọ̀ fúnra yín ẹ̀ lè fẹ́ra yín mọ́ títọ̀ láti bá ilé ti tí ẹ bá wá wúra yín pé áá ah, mùdàjìlẹ̀ fẹ́ wà ó ti wá pẹ́ mẹ́ta ìdájọ́ tó wà wà mẹ́rin ọkùnrin kan gbọ́dọ̀ kọ́kọ́ fẹ́ obìnrin ẹ máa wo o torí pé ṣẹ̀ríà ti dáàbò ó ti ṣe ó dáàbò náà ni ó ti sọ́nà kẹ mọ́ ṣètọ́lá ayé ẹ̀kọ́ ó ti sọ́nà rẹ̀ amẹ́yìnlẹ̀ padà sí ẹ̀hùn ó fi wá pé mẹ́ta ṣẹ̀ríà pé a jẹ́ pé ọ̀rọ̀ yìí ni ọ̀rọ̀ yìí ò fẹ́ wọ̀ tó fi lè pé mẹ́ta tún wá ń wúra yín májẹ̀mú tó dé ni pé obìnrin gbọ́dọ̀ lọ rèé rì má wájì ó gbọ́dọ̀ tún ọkùnrin mi ìfẹ́ tó bá wá tún ọkùnrin mi ìfẹ́ ọkùnrin mi nì náà sì gbọ́dọ̀ dákọ̀ òṣè ìlà rẹ̀ tó jẹ́ àdàlù ó òṣè ìlà ni pé ó gbọ́dọ̀ tọ́ oyin rẹ̀ lá ìtumọ̀ kó tọ́ ni pé ẹ̀yìn ìgbà náà ìwà àti ẹ padà léwà lọ rèé fẹ́ ara yí padà ẹ tó wá mọ̀ ṣẹ̀rí àwọn anábìtò anílá aná lọ́wọ́ lè mọ̀ hálílà wálé mọ̀ hálálà làwú bí ẹ bá kọ́ra ilẹ̀ mẹ́ta nìta ilẹ̀ ti dèwọ̀ ẹ wá jọ wúra yí ìwà àtọkùnrin kan bí ọ̀rẹ́ rẹ̀ kan wá lọ plan abẹ́nìkan pé ó yá lọ́rí máa ń fẹ́ tó bá ti fẹ́ ẹ̀ẹ́gùnra yín ọ̀gbọ́dọ̀ síbi ẹ̀kan lọ́wọ́ ẹ bá ti wá ṣetán ọ̀kọ̀ padà yóò lè jẹ́ tọ́ pé kí n kí n fẹ́ anábì ní ìwà àtọkùnrin tẹ́ jọ pílánì nì ìbínú ọlọ́run kó mọ bẹ́yìn méjèèjì ìbínú ọlọ́run kó mọ bẹ́ẹ̀ tí wọ́n kí ni ní tó fi lè mú títọ̀ láti yí pé mẹ́ta márí ìjẹ̀ ilé ìjìyàn kò bíbẹ̀ ṣe kínú kò lè ṣe só dáadáa kò lè ṣe só dáadáa tí ó bá ṣe só ah, ọya control ìdí nìyẹn gbogbo àwọn nǹkan yìí àgbọ́yé mọ́ àìmọye àwọn ẹlòmíì wọ́n ti kọra wọn bí ẹ̀mẹ́ wá pàápàá wọ́n tó tún ra wọn fẹ́ náà ni ó ti kọjá àṣẹyà àìwá mọye àwọn obìnrin ó kàn kẹrù kó lé ó ti ẹ̀tọ́ àwọn tó ń bẹ́nu èbó àwọn èèyàn wọn yẹn wọ́n máa ń pè wá lára láwọn kan wọn torí pé àwọn èèbó gbé ọlá fóbìnrin púpọ̀ àwọn obìnrin náà máa ń chance àwọn ọkùnrin bẹ̀ èmi kan lè wo ìrìnrìnrìn kó lẹ́ lọ́ọ́ parí náà nù láì ní wo ṣẹ̀ríà èmi ó kàn kẹrù ó kàn kẹrù kó lé ìbílẹ̀ ó kàn lọ́lẹ́ lómi à ẹ̀dàkùn gbogbo àwa tá a bá máa ń ṣe bẹ́ẹ̀ aṣakáṣa ní ohun tá a sì rújọ́ lórí ẹ̀ níwájú ọlọ́jọ́ gbé ìlànà ìyámọ̀ ọlọ́mọṣá ṣàánú wa kó forí jì oníkàlùkù wa. ǹjẹ́ a rí ìbéèrè yẹn ọ̀kan? alaikum last question insha allah lọ́jọ́ ti lọ. ẹni tẹ̀sán ló pọ̀ agbára àtàlàyé ìjẹ́jú wọn. Hmm, tóbìnrin bá ti mẹ́yọ̀ kọ́kọ́kùnrin máa mú méjì hmm, ṣẹ̀yà àti ṣe bẹ́ẹ̀ aláìrídì wà ó sì dùn mí pé ọjọ́ ti lọ àmọ́ ọ̀dọ̀ àwọn tí mo fẹ́ lọ nìí bá fẹ́ òfin ìdí mi sálọ̀ bá ní káwọn olóòrùn gbọ́ tó rọ́rọ̀ yìí wà interesting ẹ wà pé ní ogún pínpín ṣẹlẹ̀ àníbi tọkùnrin bá ti mú méjì gómìnà mọ́mú èlò ó mọ́mú ẹ̀rọ kan àwọn á ní àwọn èèyàn kan takò láyé lẹ́nu aláìbẹ̀rẹ̀ ẹ̀rọ ká máa ń sọ kíní kan pé ogun tarí tó ń ja hadith ó ń ja kíní náà ó ń ja Qur'an ogun ń ja Qur'an nìkan ìsìláàmù generalist lógún fẹ́ já bọ̀ wọ́n ti rí pé méjèèjì ẹ̀ náà ní sọ́ọ̀sì wa Kùránì àti hadith lọ́sẹ̀ ń gbogbo ti ní ṣe ń dùn wá báwọn aláìmọ̀ kan tán spread ọ̀rọ̀ hadith ìsọ̀ Bukhari kìíní kan láwùjọ tiwa ń dùn wá ibi jẹ́ ń gbé yìí à àwọn tó fẹ́ ja ìsìláàmù lógún àwọn náà ní àwọn nǹkan yìí wàláhì tàláhì tó mọ bí láàyè lẹ́lẹ́ ìlà ìlà ìlà ọdíò kan bẹ lọ́wọ́ rẹ̀ àná aláàmọ́ ìlú lọ́wọ́ rẹ̀ ọ̀nà bí yẹn ti fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ kò tí ì yé mi jù sí ìkànnà àlùfáà àmúṣẹ́ ń àwọn kan tí wọ́n ṣe mùsùlùmí tẹbárí ó ti lọ kíw ọmọ Yorùbá wa ni tẹ̀fẹ́ mi ti máa ń sọ páwọn táwọn yìí máa ń kíw láti gbogbo ti Al-Qur'an àwọn ọmọ Yorùbá wa náà tó wà lọ sí wọ́n lọ kíw ń sì ń kó ti ayé Al-Qur'an ní báyìí tí tún ká pẹ̀lú ohun táàfin máa ń ka Qur'an nílẹ̀ Yorùbá tí sì ń tu ó dẹ̀ fi ń polówó pé Jésù ní Olúwa wàlláhi ràbí àyà kò jẹ́ lọ́nà àdíjì jẹ́ gbogbo tí lò pátá ayé alukur'ani kíjì ló fà á ni pé ẹnìkan ni wọ́n ti di kíní yẹn ìdáwórí ẹ̀rú débi pé lọ́wọ́ tá à ń sọ ìbá ẹni oṣù mùsùlùmí mọ́ àwọn ọ̀rọ̀ yẹn ló dẹ̀gbọ́ ẹni tá à ń wí yìí kìí ṣèyàn lásán la èyí tí èèyàn fi ń kàwé tí èèyàn fi lọ́ọ́ nídìí lọ ẹ̀sùn sọ́lọ́dọ̀ onímọ̀ nídìí lọ wọ́n dẹ̀ faru ẹni bẹ́ẹ̀ wọ́n ti á ti dákú lọ́wọ́ wa tán sì máa fi ń ja alukur'ani lógun ó ní ọ̀rọ̀ tá a dálẹ̀ yìí alukur'ani ṣàbòsí bóbìnrin ni ọ̀láì kò ṣàbòsí bóbìnrin àwọn àlùfáà wa béèrè lọ́wọ́ mi pé ṣé wisdom kan wà behind the Islam ṣe yẹ lóòótọ́ ọ̀láì wisdom wà alukurani ó máa tó ń pọ̀ sídá ẹ̀yìn oko ẹni tọ́rọ lọ́wọ́ bá yé ní kó lọ wádìí ẹ̀ wọ́lá ìwọ tọ́rọ ànábì ò bá yé ní lọ wádìí mọ́mọ́ ẹwọ alukur'an táwọn yìí tó ní kóbìnrin gbe gbẹ ọ̀sọ̀gọ́ ma kóbìnrin E ma wo kùnrin máa mú ẹ máa wo ọkùnrin tó níyàwó tó lọ́mọ gbogbo bukata nílé ọwọ́ ta ló wà ọ̀dọ̀ ọkùnrin níbi owó níná ìjóbìnrin ní nǹkankan tó yẹ kó ninu náwó lórí nínú ilé òun àtọkọ gẹ́gẹ́ bí tíṣẹ̀dí àṣekínú tó gbélẹ̀ àfẹ́kóbìnrin ó náwó kankan ọkùnrin yóò ná gbogbo owó obìnrin ní tiẹ̀ kọkùnrin máa náwó lé lórí gbogbo bùkátà ta ni ó mọ̀ gbọ́ ọkọ ó fẹ́ jẹun ọkọ ni ó gbọ́ ó fẹ́ wọṣọ ọkọ ni ó gbọ́ ilé wo ni ó gbé ọkọ ni ó gbọ́ àwọn ọmọ rẹ̀ ọkọ ni ó gbọ́ bùkátà ọkọ ló gbọ́dọ̀ lọ dààmú ọkùnrin táà ń sọ kó fẹ́ pín bó nu o ọkùnrin táà sọ pé kí ó fẹ́ pé ogún náà nu o tọ̀ káwárí lápèjúwe bàbá tèmi kú bàbá mi òṣìṣẹ́ láyé wọn ìwọ́n tó wọn gbọ́ bàbá mi ńlọgbọ́ yìí òkú ọ̀run lọ ń gbó bàbá mi òṣìṣẹ́ láyé wọn bàbá mi ti kú nìkú káwá àjùm pé èmi nìsín gbogbo bùkátà inú ilé mi ìní ń gbọ́dọ̀ mọ́ ṣe kínú gbogbo wá o kọ́ lọ́wọ́ bá ní mo lè fẹ́ yàwó méjì mo lè fẹ́ mẹ́ta mo lè fẹ́ mẹ́rin káàtì ẹ̀ mọ́sí méjì sọ pé mo níyàwó kan mo wá lọ́mọ mẹ́fà kò yé báyìí sọyì ìyàwó mi náà bàbá tiẹ̀ náà wá kú òun náà wá fẹ́ gbógun lọ́dọ̀ bàbá rẹ̀ èmi náà fẹ́ gbógun lọ́dọ̀ bàbá tèmi náà ìyàwó mi wá gbẹyọ kan wálé òun níbi ogún bàbá rẹ̀ fifty thousand ló kàn án níbi ogún bàbá ti ní hundred thousand ló kàn mí tí a sọ pé jẹ́nà nù àbí ẹ̀kọ́ ni àbí ò jẹ́nà gan hundred thousand kan èmi òun wá kówó tiẹ̀ dé ẹ̀dá bùkátà wo ni ó ti gbọ́ kò sí èmi kó tèmi délé ní àwọn ọmọ sanwó skul èyí sì sanwó lé gbogbo lèmi tí ń gbé èyí sanwó rẹ̀ ni àtìlẹ́mi lẹ́kọ̀ọ́ àtìlẹ́mi yà èyí sanwó lé mo sì fẹ́ sanwó lé ayé ẹ̀kọ́ tọ́ mo tún ní mo fẹ́ àwọn ọmọ ó jẹun ìyá àwọn yìí náà ṣe kíni ó jẹun aṣọ wọn mọ̀ sí ya ní tó ṣe kíni fún wọn èyí rà aṣọ fún wọn islamically bàtà wọn tó bá bà tó bá ṣe yín tarí ó rà islamically owó àwa méjèèjì nísìn owó tarí ẹ ká ná lórí gbogbo bùkátà tá a sọ yìí a sọ̀rọ̀ wọ́n jọ̀ mọ́ owó owó ọkọ̀ ayé ìyàwó ní tí yóò náwó náírà nù tiẹ̀ ẹ̀dá kù nínú àwa méjèèjì owó tá a jọ gbàdé yìí owó tá a ní ọ̀kọ̀ọ̀kan tán náà àwa méjèèjì ẹ̀dá kù sẹ́ni mo wá gbowó jù náà náà àsọ́kàjọ pé mo gbowó jù lọ́ọ̀kan ni òdodo ni pé ìdajì tán fún òun yẹn gan òun ó sì ní lọ́wọ́ ju èmi lọ ó dàmú ò gbọ́ ṣé ọ̀rọ̀ mi yé báyìí tàbá wo pẹ̀lú àlàyé díẹ̀ takọ̀ ọ́ra ṣe yìí ẹ dákun ó wọ́ ti kí islam ó fọ́kùnrin méjì kó gómìnà ẹ̀ tàbí òwọ́ tiẹ̀ islam ti kọ̀nsídà pé eléyìí bùkátà rẹ̀ pọ̀ o ní ó sanwó lé ní ó sanwó ná ní ó sanwó tọ́ílẹ̀tì ní ó sanwó gbá ní ó sanwó àwo ní ó sanwó kòkó bá wà sásùn ó ti wá sọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ o ní ó ṣe kíní kan ẹni tí ó gbé ìwà sanwó gbẹ eléyìí òní òǹkọ́ ní ó sanwó jẹ òní sanwó lé ẹ fún òun dájú eléyìí tí ó gbọ́ bùkátà ẹ fún kíni ṣé common sense ó gbà kíní lápòjúwe tí wọ́n gangan fẹ́ yàwó méjì ẹmọ ojúmọ́ sábà ṣẹlẹ̀ o fẹ́ yàwó mélòó méjì àbọ̀ oníyàwó mẹ́ta àwọn rẹ̀ ti bímọ mẹ́jọ ìkejì àwọn rẹ̀ ó bímọ mẹ́rin ìkẹta àwọn rẹ̀ ọ̀sẹ̀ kọ́ wá ní déédéé mo fẹ́ ṣe o tẹ̀fọ́ <laughs> àwọn tán ní kí ọlọ́wọ́ bó pin déédéé ọkùnrin àtóbìnrin tẹ́ láwọn fẹ́ ṣe déédéé kí wọ́n náà wá ní déédéé mo fẹ́ ṣe o ìwọ ìyàwó mi kẹta owó oúnjẹ rẹ lóṣù kò ju fifty thousand lọ ọwọ́ afúnyàwó rẹ lẹ́kẹta tí è ní oyún débi tí yóò ní ọmọ àbóyún gan tiẹ̀ ló ní ọ̀fun fifty thousand ìyàwó rẹ tó ń lọmọ mẹ́rin tó jẹ́ lẹ́ẹ̀kejì ọ̀fun náà ní fifty thousand ìyàwó rẹ ọlọ́mọ mẹ́jọ tọ́mọ rẹ̀ mẹ́rin bẹ ní secondary school ìkan wà lẹ́jọ́ sírì àwọn yóò tó wà lè jẹ ilé ọwọ́ fún un náà ní fifty thousand naira ọwọ́ bá ń ṣe dédé ó jọmọ́ àsọ̀rọ̀ bá ẹ jẹ́ kí n fíìlì pọ́rọ̀ mi yíyé o tọ́ ọ̀rọ̀ mi yẹn yé já tí ọkùnrin tó bá ṣe bẹ́ẹ̀ tó níyàwó mẹ́ta ìyàwó kan èbí mọ́ ó jẹ́ ìfẹ́ lọ́sẹ̀ tó lọ náà àbúṣù tó lọ ìyàwó kan ti lọ́mọ mẹ́rin lẹ̀ ìyàwó ẹlẹ́kẹta ti ní ọmọ mélòó ọmọ mẹ́jọ ó wá fún yìí tí ètí ìlọ́mọ ní 50,000 ó fún èyí tí olóòrùn mẹ́rin ní ó fún ìtọ́lọ́ mẹ́jọ ní 50,000 ẹni gbogbo owó sì náà bó dídí oṣù kan ṣé dédé mẹ́mẹ́ o tí ó bá ṣe dédé bò ní kó ti ṣe ó gbọ́dọ̀ jùlọ wọn lọ ọlọ́wọ́ mẹ́jọ tó bá fún ní 150,000

ọlọ́run gbogbo àwọn àfáwà nínú Islam ọlọ́run sábà kẹwọn gbogbo àwọn orílẹ̀ èdè táwọn yìí wà láì tó sọ pọ́ lọ́tẹ́ o wàláhì láàdì àwọn tá kánú kí àwọn àfáà ni ẹ láàrin mọ yìí àwọn àfáà bẹ́ẹ̀ máa bú ìlú àmọ́ àwù ọ̀nà àwọn àfáà tó jẹ́ kọ́rọ̀ yóò yé wa bí yóò bá ṣe pa ọ̀rọ̀ wọn àwọn àlàyé tí wọ́n mú alukurani kọ́ alukurani sọ̀rọ̀ àwọn àlùfáà ni wọ́n tí alùkùránì ni wọ́n tí ọpọlọ kalẹ̀ pé ń ẹja àwọn oníṣẹ́ alùkùránì alùkùránì ò lè pèpè tí yóò dá irú àwọn àlùfáà bẹ́ẹ̀ lẹ́yìn kó wọn mú lẹ́mọ kún wọn lẹ́mọ a bára adébi tó dá pẹ̀lẹ́ lágbára lọ́dọ̀ ọlọ́run tí a fi gba àwọn àfáà ńlá kúrò lẹ́nu yín dàbí ní mo sọ̀rọ̀ tí ò dá sí wọn ọlọ́mọṣà fún alágbọ̀yé torí àsìkò dákùjọ mọ́ ẹja gbórí ìlú èmi وصلي اللهم وسلم على عبدك رسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك